obìnrin ní agbára hmm. alágbára dẹ̀ ni obìnrin hmm. ẹni tó bá fi ojú di wọ́n <laughs> ó ṣeé ṣe kí odò wọn kó gbé lọ ó ṣeé ṣe kí odò wọn kó rú lọ ẹni tó bá kọsẹ̀ nípasẹ̀ obìnrin hmm, tó ṣubú nípasẹ̀ obìnrin àti dìde máa ní agbára ohun ẹlẹgẹ́ ni wọ́n ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà wọ́n jẹ́ ẹni tó ní agbára tó dẹ̀ wípé o gbúdọ̀ mọ bí wàá ṣe hándù wọn kí pa wọn kó má bàa ka ẹ̀ hmm. kí agbára wọn kó má bàa ka ẹ̀ torí èyí tí wọ́n bá bínú tán tó o dẹ̀ tán tó o dẹ̀ jẹ̀bi wọn o lọ́mọ hmm, lọ́mọ ayẹ kéèyàn fi ìyà kẹ́yìn ayé ẹ̀ ni. ti rí kan tó sọ ọ́ lẹ́nu àìpẹ́ yìí tó sọ wípé obìnrin kan wà tó máa ń bá alájọṣepọ̀ pé tó bá ti bá alájọṣepọ̀ báyìí pé kálẹ̀ ọjọ́ náà tó kó tó sú à ah, owó máa wọlé wọ́n máa pe òun aláàtì máa dún irú ìyẹn ńkọ́. ẹ ìyẹn irú ọmọbìnrin wo ni tàbá wádìí ó ṣeé ṣe kó jẹ́ èmèrè inú ẹ̀ lè máa dùn sí ìjọ tó bá ṣe ohun tó bí obìnrin yẹn nù ń gá mọ̀ wípé ìyá kò tí o. most àwọn èèyàn tí n bá gbàdúrà olúwa kí ló ń ṣe lágbájá ta ló wà díẹ̀ kí ló tó ń ṣẹlẹ̀ nínú hundred percent eighty percent obìnrin ló wà nídìí. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ o níbikíbi tí ẹ bá wà orúkọ tèmi ni Tóyọ̀sí Adésànyà òṣèré orí ìtàgé ni mí ìròyìn aláyọ̀ kan ni mo mú wá fún yín o nípa akọrin ọlá wa olórin ògo wa Alani Nightingale hmm. wọ́n ti mú àwọn orin ńláńlá kan wọ́n tún ti sọ̀kalẹ̀ sí YouTube channel wọn ẹ̀yin ẹ ṣáàtì ẹ̀ click Alani Nightingale agbèwá sòòsè ẹ bá wa gbọ́ àwọn orin yìí lọ́lọ́kan òjọ̀kan àwọn orin tó múná dóko ẹ wò àwa ò ní dédé endorse nǹkan àwa kì í èèrà tí ò lọ mọ nu tí ẹ bá ti ń gbọ́ àwọn orin yìí ẹ̀ẹ́rẹ́ tí ó máa kọ́ yín lọ́gbọ́n ẹ̀ẹ́rẹ́ tó máa jẹ́ àmúṣe ẹ̀ẹ́rẹ́ tó tún máa jẹ́ àwòkọ́ṣe ẹ̀ẹ́rẹ́ tí ẹ lè sọ pé yes mo kọ́gbọ́n tó pọ̀ ń bẹ̀ ní Instagram ni just tag at Alani Nightingale YouTube Alani Nightingale ẹ subscribe ẹ wò ẹ share ẹ tẹ̀ tún bá wa follow ẹ̀ gan-an ní Instagram you will be glad you did olórin ọba Alani Nightingale gẹ́gẹ́ gẹ́gẹ́ Alani Nightingale. bàbá máa ń ẹ kú lé lé ẹrè wá là á kérú ọ̀nà a tún kí yín níbi ẹ ti ń wò wá ní déédé àsìkò yìí ọ̀dẹ̀ òdùnbí olúwa tóbi lọ́ba fásùgbà ló kọ́ mi bẹ́ńbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí ẹ tún wò ó lóní bẹ́ńbẹ́yẹ́kẹ́ pẹ̀lú mi nílé agbára mo ní pásítọ̀ prophet káṣímáwò tèmítọ́pẹ́ solomon mo kí yín sà. ẹ sà mo olúwa kó wà pẹ̀lú Àmín. Ọlọ́run kó ṣàánú fún yín. Àmín. Iléeṣẹ́ yín kó máa gbòòrò sí i. Àmín. Mo dẹ̀ kí gbogbo àwọn ará ilé tí wọ́n ń wò wá, k'Olúwa kó wà pẹ̀lú yín. Àmín. Ìlérí Ọlọ́run yóò wá sí ìmúṣẹ. Àmín. Ayọ̀ yín yóò kún. Àmín. Ẹ ẹ̀ ní rí wàhálà. Àmín. Ẹ dẹ̀ ní rí ìdààmú. Àmín. Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Àmín. Tọ́ kí ni agbára obìnrin? Hmm. Ìbéèrè ńlá ni ohun tí ẹ béèrè yìí obìnrin ní agbára hmm. alágbára dẹ̀ ni obìnrin hmm. ẹni tó bá fi ojú di wọ́n <laughs> ó ṣeé ṣe kí odò wọn kó gbé lọ hmm. ó ṣeé ṣe kí odò wọn kó rú lọ nítorí um, sà tẹ bá rí most àwọn èèyàn tí bá gbàdúrà olúwa kí ló ń ṣe lágbájá ta ló wà ń kí ló ń tó ń ṣẹlẹ̀ nínú hundred percent eighty percent obìnrin ló wà nídìí ẹ̀. Hmm, eighty percent obìnrin ló wà mẹ́. bẹ́ẹ̀ ohun tí a dẹ̀ bá débẹ̀ náà ni wípé ọlọ́run fún wọn ní agbára and ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin lónìí ò dẹ̀ mọ̀ wípé wọ́n ní agbára ọlọ́run yọ̀ǹdẹ̀ fún wọn ṣùgbọ́n nínú ìrìn àjò yẹn ọ̀pọ̀lọpọ̀ máa wá ń ṣìwà wù tó dẹ̀ jẹ́ pé tí àwọn èèyàn bá ti ṣìwàwò bẹ́yẹn tí wọ́n á kọsẹ̀ nípasẹ̀ obìnrin hmm. ẹni tó bá kọsẹ̀ nípasẹ̀ obìnrin hmm, tó ṣubú nípasẹ̀ obìnrin àti dìde máa ń ní agbára ìdí ni wípé lákọ̀ọ́kọ́ ọlọ́run wa yìí jẹ́ olótìtọ́ is a God of justice and righteousness tí o o o ṣe ohun tí ò yẹ kó o ṣe tóbìnrin yẹn dẹ̀ jàre ẹ̀ hmm. tó bá fi ẹni yẹn rí ọlọ́run lè gbà fún ọlọ́run á gbà fún pé kó petú ọwọ́ ẹ̀ lórí ẹ̀ jẹ́ pé ọlọ́run á kọ́ fà sẹ́yìn pé ohun tí sátani bá fẹ́ fẹ́ fi ìtú tán bá fi ẹni tán bá fẹjọ́ ẹ lọ pé kó dá sẹ́rí àfọ á kàn wù ẹ́ mẹ́rin so um, ọ̀rọ̀ yẹn wá lọ síbi tó yẹ pé ibi tó ní agbára sẹ́rí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n máa máa ní àwọn jayé àwọn ni bẹ́lẹ̀ sùn gbétọ̀ sùn bẹ́lẹ̀ sùn ṣẹlẹ̀ ṣẹlẹ̀ tí wọ́n á kàn máa ṣe bẹ́yẹn rádaràda rádaràda bẹ́yẹn pé àwọn ń jayé kù ogun ńlá ni wọ́n ń pèsè ara wọn ogun ńlá tó ní agbára wàhálà ńlá ni wọ́n pèsè ara wọn nínú ìrìn àjò yẹn hmm, tí obìnrin yẹn bá fi mọ́ rí tó dẹ̀ jàre ayayayaya wọ́n á gbà wọ́n á gbà àdúrà ńlá even gan òbí òwe fìdí ẹ̀ múlẹ̀ proverb twenty six two ègún tí ò lè mọ́yàn ni ègún tí ìwọ ọ̀gàn ò ṣe èpè téèyàn bá ṣe fún ẹ tó jẹ́ wípé o ò jẹ̀bi ẹni yẹn òun ni èpè tí ò lè mọ́yàn òun ni ohun tí bíbélì fìdí ẹ̀ múlẹ̀. ṣebí wọ́n jọ àgbì ní kí wọ́n tó ṣe é ṣáà lè sọ pé ó tún jẹ̀bi ẹ̀ látara yẹn àbúrò èwo gan lè sọ nínú ẹ̀. irú e-, èyí tí mò ń sọ nínú ẹ̀ ní kòríta ẹ̀ ni pé iṣẹ́ mọ̀ pé ẹlòmíì ó kàn ní lọ́kàn wípé náà kó bóbìnrin sùn sí. pé kò máa bó wọn jẹ́. kó búbà tó bá bú ṣe yẹn tán á filẹ̀ a ní kìnìkan kìnìkan bóyá ènìyàn lóyún gan adventure ó lè ní sí àjọ lágrímẹ́ǹtì oyún ni hmm. ó yá lọ ṣe kìnìkan kìnìkan kìnìkan kìnìkan adé àfilẹ̀ bẹ́ẹ̀ a tún ṣe míì kìnìkan kìnìkan alámi ìjẹ a ṣà máa mess a máa wò pé. atọ́ mi wò. yes kí náà fẹ́ fi mí ṣe wọ́n lè fi ẹ ṣe mẹ́wàá. so ìdí nìyẹn gẹ́gẹ́ bí àwọn ọ̀dọ́ láyé òde òní wọ́n gbúdọ̀ kíyè sára ẹ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọbìnrin tó wà lóde ọ̀pọ̀lọpọ̀ wọn ò ṣe èèyàn bàtẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ tó ń rí ojú ti fọ́ ojú tí mo mí pé kò ń ṣojú eléyìí o hmm, ojú tẹ̀mí kò sójú ẹ̀mí kò sí mọ̀ ẹ so everybody ẹ kàn akànjọ ń wúra wa bí èèyàn ni kò sí everybody lèèyàn ìwọ̀n wà nù wọn àjọ̀nú ọmọ omi àwọn tó ń lè jáde nínú omi wà nínú wọn these are the things that actually exist bọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ní irọ́ náà ń pa ó dìgbà tó bá dá sẹ̀ríà fún wọn kó tó mọ̀ wípé wọ́n wà lẹ́nìkan tí wọ́n ń dá sẹ̀ríà fún bẹ́ẹ̀ yẹn tẹ́ pé ẹni yẹn ara obìnrin náà ti ṣe one or two things lẹ́yìn ewé tọwọ́ bọ̀ lọ́pọlọ ni hmm. wọ́n gbé lọ sí hospital wọn ò tí ì rí ohun tó ń ṣe ara nǹkan tẹ́ fi máa mọ̀ ni pé ẹlòmíì kò sí ni ká sọ pé nǹkan kan ṣe tán bá try láti ṣe lè tán ṣe lè wọn ní rí solution sí ìyẹn túmọ̀ sí wípé ìjọba tẹ̀mí wà tó ń ṣe àkóso yàtọ̀ sí èyí tí so obìnrin ní agbára tí a gbúdọ̀ fi ojú di ìdí nìyẹn tó fi jẹ́ wípé o gbúdọ̀ gbìyànjú láti kíyèsára ohun ẹlẹgẹ́ ni wọ́n ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà wọ́n jẹ́ ẹni tó ní agbára tó dẹ̀ jẹ́ wípé o gbúdọ̀ mọ bí wàá ṣe handle wọn kí ipa wọn kó má bàa ka ẹ̀ hmm. kí agbára wọn kó má bàa ka ẹ̀ torí èyí tí wọ́n bá bínú tán tó o dẹ̀ tán tó o dẹ̀ jẹ̀bi wọn o lọ́mọ hmm. lọ́mọ ayẹ̀ fi ìyà kẹ́yìn ayé ẹ̀ Hmm. so ẹ rí iṣẹ́ yìí tí rí pé ẹ rí ẹlòmí ẹ rí bàbá mi ẹ máa rí wọn tán ń tọrọ tán ṣé màá wá wọ́ndà pé ṣé kò bímọ ni ṣé kò ṣe ni ṣé kò ṣe kíní kan ni ṣé kò ṣe kíní kan ni ohun téèyàn bá tún dé kankan kò nǹkan kan wà ní ẹ hmm. nǹkan kan ló sùn débẹ̀ ẹ rí ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí àwọn èèyàn bá pè má sọ ọmọ nínú ṣe rí ẹni máa ní sùúrù tí nǹkan kan tó bá ṣẹlẹ̀ sí ẹ èèyàn máa wádìí kí ló fà á kí ló wà ní nígbà tó bá mọ ohun tó fà á ni wàá ṣe jáde so oògùn agbára obìnrin wà there is power ó wà so o gbúdọ̀ gbìyànjú o gbúdọ̀ mọ bí wàá ṣe rìn ó ń ṣe so um, broadcast mo fẹ́ fi ká fi ro àwọn ọ̀dọ́ ká fi ro àwọn ọ̀dọ́ wọn bá ilé ìṣe pupa ni ah mo gbúdọ̀ tọ̀wò mo gbúdọ̀ tọ̀wò ọ̀la ló ń bàjẹ́ díẹ̀díẹ̀ o kó má di ọ̀dọ́ tí ohun tó ṣe mọ̀ pé yíṣàn tiẹ̀ porridge àṣàrò mm-hmm. ló fi ta ogún ìbí tiẹ̀ ló fi ta ọ̀la ẹ̀ ìṣìnà àti àgbèrè lọ́dọ̀ fẹ́ fi ta ọ̀la wọn lónìí. ẹ ẹ má bínú àwọn kan wà tó yẹ pé ní tí wọn bá ṣe ń bá obìnrin lájọṣepọ̀ lọ́tún lósì ṣe ni ọlá wọn ń pọ̀ sí owó wọn ń pọ̀ sí gbogbo ẹ̀ ń bú àyà àṣeyọrí ń jẹ́ tiwọn irú àwọn yẹn ń kọ́ ipa míì tẹ́ tún lọ yẹn tún yàtọ̀ mm-hmm. bẹ́ẹ̀ ni ipa tẹ́ lọ yẹn ṣe mọ̀ pé àwọn èèyàn àwọn yẹn àwọn tó ti wọnú agbára ni àwọn obìnrin yẹn lọ́wọ́ ìgbẹ̀yìn àwọn obìnrin tí wọ́n bá sùn yẹn wọ́n ti lo oògùn wọn ìgbẹ̀yìn wọn ò lè dáa hmm. so nísìn àwọn olóṣó gan míì nísìn wọ́n ti rìn sọ́rọ̀ ara wọn hmm. àwọn gan di alágbára so tí alágbára <laughs> bá pàdé alágbára the higher power Uh, um, lesser power will dákànrin ni eh, eh, so the lesser power will bow for the greater power ni bó ṣe jẹ́ nìyẹn so tẹ́ bá lọ wò àwọn míì nínú àwọn ọkùnrin wọ́n ti rìn a rí àwọn tó yẹ pé nínú tó fẹ́ ṣe nínú ìránṣẹ́ Ọlọ́run míì gan a rí àwọn míì tó yẹ pé obìnrin yẹn náà fi ṣe ṣọ́ọ̀ṣì agbára má bá wọn sùn tó bá bá wọn sùn ni wọ́n máa ríran dáadáa so ìyẹn ìpìlẹ̀ ọ̀tọ̀ ní ohun tó bá ṣe máa tẹ̀síwájú ṣùgbọ́n àwọn tó yẹ pé àwọn kan wò pé káwọn kan máa jayé <laughs> ayé ìranù ni wọ́n ń jẹ o hmm. so mo fi fọ́rọ̀ yìí rọ ọ̀dọ́ wípé ká má ta ọ̀la wa àfi oúnjẹ tà báyìí o ṣùgbọ́n ìṣekúṣe ìṣìná hmm, ni ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ lọ́kùnrin báyìí fi ń ta ọ̀la ẹ̀ tí hmm. wọ́n mọ̀. mo ti rí ọkùnrin kan tó sọ lẹ́nu àìpẹ́ yìí tó sọ wípé obìnrin kan wà tó máa ń bá alájọṣepọ̀ pé tó bá ti bá alájọṣepọ̀ báyìí pé kálẹ̀ ọjọ́ náà tó kó tó sú à owó máa wọlé wọ́n máa pe òun aláàtì máa dún irú ìyẹn ń kọ́. ẹ ìyẹn irú ọmọbìnrin wo ni tá a bá wádìí ó ṣeé ṣe kó jẹ́ èmèrè inú ẹ̀ lè máa dùn sí ìjọ tó bá ṣe ohun tó bí obìnrin yẹn nù ń gá mọ̀ wípé ìyà kò tí o so <laughs> ẹlòmíì bẹ́ẹ̀ yẹn á ti fi á ti fi ọmọ omi níwọ̀n gbàgbà tó bá sì ń ṣe ohun tán fẹ́ wọ́n máa pe ọlá fún ẹ wọ́n máa pe ajé fún ẹ ṣùgbọ́n ìjọ tó bá ṣèwọ̀n wọ́gá mọ̀ wípé ayé pé méjì. iṣẹ́ hmm. ti gbọ́ nípa orin tí ó wà ń gbòòrò nísìn àfi ni mí kò dìgbà tí n bá ṣe ń júwe ara mi ẹ̀yin tèmi náà ti dá mi mọ̀ Mọ̀súrù Jàyégbé mi lórúkọ mi o orin tí mò ń bá yín sọ̀rọ̀ ẹ̀ ní orin Àlàní Nightingale òun ni gbogbo ayé dẹ̀ ń jó sínsìn o tó ń sọ̀ di wùkẹ́wùkẹ́wùkẹ́ sí i ẹ ẹ ń béèrè pé bọ́lẹ̀ ti fẹ́ rí kó lè ẹ lọ sórí YouTube Alani Nighty Gaye kẹ lọ wò ó ń bẹ̀ tẹ́ bá ti tẹ́ ẹ máa máa gbádùn ẹ̀ ni gbogbo oríṣiríṣi orin wọn òun ló wà ń bẹ̀ Alani Nighty Gaye ẹ wò ẹ má jẹ́ kí n parọ́ fún yín bẹ́ẹ̀ bá tí ìgbórin ẹ̀ ẹ̀ ń tanra ẹ̀ jẹ ni ẹ subscribe sórí YouTube Alani Nighty Gaye Instagram Facebook ẹ like ẹ comment Alani Nighty Gaye orin wọn ló wà ń gbòòrò nísìnyí o ẹ máa bá wa gbọ́ o. bàbá máa yọ wọ́n. gbogbo ìgbà ó ṣe jẹ́ mi. ọ̀rọ̀ màrí báyìí o àwọn ọ̀dọ́ wa nígboro ayé ṣùgbọ́n ẹlòmíì wò pé lágbájá ń ṣe tẹ́tàbí tó jẹ́kù náà farawé irú yẹn ń kọ́ kí ló ń ṣẹlẹ̀ tẹ́yà nìkan fi ń rí ṣe tẹ́nìkan rí ṣe tí wọ́n bá dẹ̀ jọ ń ṣerú nǹkan kankan náà tó ní ṣe pẹ̀lú bí wọ́n bá àwọn ọmọ gbé lájọṣepọ̀ káàkiri títọ́ wọn wò kiri. ẹ ṣe mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ mọ tí àyànmọ́ jẹ́ àyànmọ́ jẹ́ nǹkan tó ní agbára àyànmọ́ kọjá pé mo kọ́lé mo ra mọ́tò àyànmọ́ ohun tí àyànmọ́ jẹ́ ni wípé mo da ohun tí ọlọ́run rán mi wáyé wá dà mo ṣe ohun tí ọlọ́run rán mi wáyé wá ṣe a dẹ̀ ní ohun tí à ń pè ní èèwọ̀ àyànmọ́ ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ pé ohun tí à ń pè léèwọ̀ àyànmọ́ wà hmm. um, ẹ wonú bíbélì samsoni nígbà tí wọ́n bí olúwa sọ fún ìyá ẹ̀ ẹ má jẹ́ kí abẹ́ kan lórí o ẹ má gérun orí ẹ o ẹ filẹ̀ o ẹ ṣe o ìjọ́ tó bá ti gé ló ti jẹ ìwà àyàn mọ́ ẹ̀ ọjọ́ yẹn ni ò ní dá ohun tí olúwa rán wáyé wá dà ọjọ́ yẹn ni ò ní ṣe ohun tí olúwa ní kó wáyé wá ṣe àfi tí àánú bá fọhùn nígbẹ̀yìn ẹ dẹ̀ rí wípé lótìtọ́ àánú fọhùn nígbẹ̀yìn ṣùgbọ́n ọlọ́run ò ṣètò ẹ̀ gangan wípé kí Sámsónì kú pẹ̀lú ọ̀tá ẹ̀ ó béèrè fún àánú ìkẹyìn ní tòótọ́ ṣùgbọ́n àánú yẹn dàn ṣùgbọ́n ó parẹ́ pẹ̀lú ọ̀tá ẹ̀ ó kú pẹ̀lú àwọn tí ọlọ́run dìde ràn wáyé wípé kó wá borí wọn kó wá jàjà yìí ṣẹ́gun fún àwọn èèyàn lórí wọn so ọ̀pọ̀lọpọ̀ sẹ́rí ayé yìí o gbúdọ̀ o gbúdọ̀ jẹ́ ni ẹ̀mí kí ni ìwà èèyàn mẹ́ ẹlòmíì ò mọ̀ ó kàn gbé ayé bẹ́ẹ̀ ṣá so gẹ́gẹ́ bí ọ̀dọ́ èèyàn gbúdọ̀ wo kí ni ìwà èèyàn mọ́ ó béèrè lọ́wọ́ ọlọ́run ọlọ́run á sọ fún ẹ eléyìí ò sọ̀rọ̀ pé kínní àwọn nǹkan kan wà àbí o dáwọ́lé nǹkan kan orí àbórin kan orí pé nǹkan kan ṣe bákan wàá gbàdúrà ọ̀pọ̀lọpọ̀ tó ń ṣe ọ̀pọ̀lọpọ̀ lónìí ni wípé ọ̀lẹ ti pọ̀ jù nípa tàdúrà àwọn ò fẹ́ sin ọlọ́run so àwọn nǹkan kan bẹ́ẹ̀ yẹn ló jẹ́ kí èèyàn àwọn èèyàn kan máa live life wọn carelessly ló dẹ̀ jẹ́ wípé ó mú ibi wá ó mú wàhálà wá ó mú ìpààyàn kéke wá mo pa láṣẹ lórúkọ jésù gbogbo ẹ̀yin tẹ́ wà nínú wàhálà tẹ́ wà nínú ìdààmú ọlọ́run fà yín jáde lórúkọ jésù so ewu àyànmọ́ ó wà so etí ẹni tí ò bá ti mọ ìwà àyàn mẹ́ẹ̀ á máa jèwà àyàn mẹ́ẹ̀ á wá ní ogún ń jà wọn tó dẹ̀ jẹ́ pé ó lè máa tẹ̀rù pé bóyá ìyàwó bàbá òun kìnìkan kìnìkan àǹtí lágbájá àǹtí tàmẹ̀lò tí ò dẹ̀ sí àǹtí tàmẹ̀lò kankan lọ́dọ̀ ẹ̀ ìwà àyàn mọ́ ló jẹ́ ó ti ṣe ohun tó lòdì sáyàn mọ́ hmm. tọ ọ̀dà ẹbí tọrọ wá dé yìí màá fẹ́ kí ẹ fún àwọn ọ̀dọ́ wa gbogbo lámọ̀ràn lórí mímọ tọ́ ilé ìwò mímọ jẹ ilé mímọ ṣá ilé ìjẹ Hmm. ẹ̀yin gan bẹ́ẹ̀ ṣe sọ gan ó ń pààyàn lẹ́rìn tó ilé ìwò ṣá ilé ìjẹ́ wọ́n ṣe ń sọ nígboro ayé nìyẹn so ohun tí màá kọ́ sọ ọ̀rọ̀ àmọ̀ràn mi ni wípé kí gbogbo ọ̀dọ́ ẹ máa jẹ́ ká kíyèsára ẹ jẹ́ ká ṣọ́ra ọ̀dọ́ lọ́kùnrin ọ̀dọ́ lóbìnrin ẹ bá wo ohun tá a sọ dípò ríta ẹni agbára obìnrin generally ẹ má jẹ́ ká gbé ìgbé ayé ṣe ẹ má jẹ́ ká kàn máa wò pé mò ń gbádùn ara mi ni ló fi ń bá ọkùnrin eléyìí ṣe ló fi ń bá obìnrin eléyìí ṣe ọkùnrin yẹn tó ń fún ẹ lówó tí wọ́n rò pé òun bá ṣe ó lè jẹ́ pé nǹkan kan ló gbà lára ìwọ náà tó náà tó lọ bóbìnrin ṣe bó ṣe ìwọ náà ń fi ìbálòpọ̀ ọ̀tá dànù torí o mọ̀ bóyá ìyá àbóbìnrin tó ń bá ṣe yẹn ó ní agbára jù ẹ lọ tó dẹ̀ jẹ́ pé ẹni tó bá ti gun orí ẹ̀ kò tún dìde ṣe rere mọ́ láyé ó lè jẹ́ ẹni tó bá ti gun orí ẹ̀ kò tún gòkè mọ́ láyé ó lè jẹ́ ẹni tó bá ti gun ẹ̀ kò tún nọ̀rọ̀ ṣeun rere mọ́ láyé so ìdí nìyẹn ọ̀pọ̀lọpọ̀ ti wà ní abẹ́ ègún àti ìdè obìnrin wípé àdàbí tí ò bá gun àyà mi kò ní gbó kò ní dúró ṣe rere mọ́ láyé abẹ́ ègún ilẹ̀ lòmíì wa ẹlòmíì gan wá tiẹ̀ sọ fún mi wípé wọ́n á fìdí sọ fún físíkálì pé a ò ṣe lè tán fún mi o fún mi lóyún tán o kọ ọmọ sí mi lọ́rùn o ṣe a á dẹ̀ sọ fún mi pé no báyìí ló máa rí tí o bá ti jẹ̀bi ẹ̀ tó o bá tọ ọlọ́run lọ ègún tó fi ẹ́ rè yẹn á lórí ẹ̀ so nítorí náà mo rọ ẹ̀yin ọ̀dọ́ ẹ jẹ́ ká sá fún ẹ̀ṣẹ̀ ẹ jẹ́ ká sá fún àwọn nǹkan báyìí ká lè rí ayé gbé kí á lè mú àyànmọ́ ṣe ó kọjá pé ká kọ́lé lásán ká ní mọ́tò ohun tí à ń sọ nípa ní ohun tó lọ́rùn dá iṣẹ́ wípé wáyé wá ṣe kúrò náà rí ṣe ká lè kọ́ nípa tiẹ̀ wípé o gbé ayé bí ọlọ́run ṣe fẹ́ kó o gbé ayé tí ì ṣe pé o jẹ́ kí wọ́n sọ ẹ́ di nínú ayé kí olúwa kó ràn wá lọ́wọ́ àwọn tí wọ́n bá wá ní ìpèníjà tó ogun obìnrin ń jà báyìí látòrí bí àfọwọ́fà tàbí àwọn tán ti fàyàlú àyà pẹ̀lú ẹ̀ báyìí ṣé ó ní nǹkan lè ṣe tí ó lè mógun wọn ṣẹ́ àbí wọ́n sì máa yí kiri nìyẹn títí ọjọ́ ayé. Ah, ah, bíbélì wípé ó ní àánú ṣògo lórí ìdájọ́ ohun tó wà ńbẹ̀ ni wípé tán bá ti mọ ìdí ohun tó ń ṣe wọn dẹ àdúrà la gbà á bẹ̀rẹ̀ sí ní gbàdúrà olúwa túlẹ̀ o jésébẹ́lì tó dé yìí o olúwa túlẹ̀ o rí ègún ìdánù lórí ẹ̀ hmm. olúwa gbà o olúwa ṣàánú àwọn àdúrà bẹ́ẹ̀ yẹn àti àwọn sáàmù kọ̀ọ̀kan èèyàn máa fún irú èèyàn bẹ́ẹ̀ àti àwọn ìgbésẹ̀ àdúrà àwọn ìgbésẹ̀ àdúrà yẹn sáàmù gbàwẹ̀ bẹ́ẹ̀ yẹn so òun ni àwọn tí arú àwọn èèyàn bẹ́ẹ̀ nílò ọlọ́run sì ń ṣe iṣẹ́ ìtúsílẹ̀ ó sì ń gba àwọn èèyàn lórúkọ jésù nínú ìdè obìnrin tí ìwọ náà wà nínú ègún tí obìnrin fi ẹ nínú èpè tóbìnrin gbé ẹṣẹ wà á jáde ńbẹ lórúkọ Jésù wà á bọ́ lórúkọ Jésù so ohun tó wà ńbẹ náà ni pé wọn jẹ ká kípe Ọlọ́run ká jọ gbàdúrà Olúwa yóò sì ṣe ìtúsílẹ̀ gbogbo ẹ jùlọ gbogbo ìta ń sọ ìtúsílẹ̀ tó kú lágbára jù ní wípé ká fi ayé wa fún Kristi bíbélì wípé ní ẹ̀yin yóò mọ òtítọ́ òtítọ́ yóò sì sọ yín di òmìnira èyí tí a ń sọ náà ni wípé ká mọ òtítọ́ á gbé ìgbé ayé wa ní ìgbàmú gẹ́gẹ́ bí ìwé mímọ́ a ó dẹ̀ rí wípé rere ni olúwa ọlọ́run yóò dẹ̀ ṣe ohun tí ọkàn wa ń fẹ́ yóò dá wa láre ní ojú níwájú ìdájọ́ gbogbo àbí nínú ìdájọ́ gbogbo tí ẹnìkọ̀ọ̀kan lè wà lórúkọ jésù. tọ àmín ọ̀dà àwọn èèyàn fẹ́ ní nọ́mbà yín ẹ dárúkọ yín gan lẹ́kọ̀ọ́ rẹ ẹ pé nọ́mbà yín ọ̀hún síta. orúkọ mi ni pásítọ̀ Tèmítọ́pẹ́ Solomon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 kẹ̀sì tún ṣe àyẹ̀ fáwọn ẹlòmíì àwọn orin lọ́rọ̀kan òjọ̀ kan tó dùn ó gbọ́ létí kódà ó ṣe é pàrònú rẹ ó ṣe é lùgbà òun láyé fi ń lùgbà láyé ń gbọ́ ń sìn ín àlàní nineteen-day youtube àti instagram yẹn lọ olúwatóbi lọ́ba fásùgbà ló kọ mí lẹ́ẹ̀kan sí o bẹ́ńbẹ́yẹ́kẹ lẹ̀ ń pè mí lónìí ẹ ti wò lónìí bẹ́ńbẹ́yẹ́kẹ ẹ ṣí àyẹ̀ fáwọn ẹlòmíì lónìí bẹ́ńbẹ́yẹ́kẹ. Flash Express Logistics Services has gone far, even beyond your imagination, to serve you better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 Dash Express Logistics Services on 0906 727 0530 and 0805 467 5088. Dash Express Logistics Services. Your convenience is our priority.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 ẹ máa fọ́lọ̀ ní ẹ máa wò. bóyá sọ lọ. bẹ́ẹ̀ yẹ kẹ́ẹ̀tì. ilẹ̀ ti rí bẹ́bẹ́. ìkànnì yìí ló ń lọ Daniel Salmon ló ń mú mi láàyè. òun ni ẹ máa wò.